àgbàlagbà ní ìnà ẹ̀jẹ̀ ń bọ̀ lásìta ẹ̀rí mi bíbá ẹ̀jẹ̀ sílẹ̀kùn ẹ̀wọ̀dẹ ẹ̀wá mẹ́rin ẹ̀wá ṣe yẹn tọ̀ ọ̀kù ẹ̀wá gbé sókè ṣé kò ojú àti iye yín ibi tọ́jú omi yín dè kò sọ fún pé tí àgbàlagbà ó dẹ̀ ṣe ọmọdé mi tí wọ́n bá ń bọ̀ láti ta ẹ̀tọ́ ni fún wọn láti sọ pé kú ilé fẹ́ni tó bá nu ilé ká ẹ bẹ́ẹ̀ o gbogbo owó yìí gbogbo ìbànújẹ́ ayé mi mo fẹ́ pọ̀ sí ọlá gbogbo àìsè ìrí ayé mi bí wọ́n ṣe ń pè mí lẹ́rú somi dolówó kémi náà dọlọ́lá o gbogbo ibi kí mi tí mo bá ti dé kí n mọ rárá àánú kí n mọ rólóore. bàbá yìí ti mú ìyàwó mi wálé. Ah, ẹ ṣe eléyìí dáa ẹ ṣe dáa. sọ dúró re. àwọn ah, gbé lọmọ obìnrin ayé ìfúnra gbà. wá rí ẹ̀kọ́ táwọn ọmọ olórí burúkú ìfi mi hàn lẹ́ni níṣẹ́ ni wọ́n lù mí blue black. ta ló sọ̀rọ̀ ní ìsìn. òun ni. òun ni o. ọ̀sán yẹn bá tá à ń sọ̀rọ̀ lọ́wọ́. ọmọ ọ̀hún dájú tí wọn náà wọ́n fẹ́ máa ṣe bí ìyàwó ẹ̀rúkú ló fẹ́ torí tọ́bi òṣòro. ẹ wo mi ni o sáwọn àtidépo sára rẹ àbí magi ṣe àti fata ṣe àbí yọsí káwọn kúkú ṣe bẹ lára wèrè ká gbé gáàsì sábẹ́ rẹ̀ tẹ̀mí bá mi. àkójọ ẹni tá bàbá pàṣà láti mi dé. dókítà ó ti dà mí gbogbo ìdó ìṣẹ́jú ẹ̀kọ́. mi ì sídìí yẹn dání. bẹ́ẹ̀ni sídìí wọn sídìí sídìí wọn. yìí sí fúrọ̀ mi hàn kó lè ṣe mọ́ pé ìdí mi dà. sọ bẹ́ẹ̀ kì í sídìí yẹn lóyún falẹ̀ máa fún àwọn búlọ́gà kéékèèké ní gẹ̀rìn abẹ́ mi fún ọmọ pósìtì rẹ̀ àwọn abidjan jìnnà ṣubú kí ní ìdásí mọ́ bìkọ́ ọmọ kan yóò èwe nu yín ló ṣubú ọmọ yìí. jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o agbọ́n bí ayé ò lè ra ṣe èyí gbé jẹ́jẹ́ láyé gbà o oré lè pẹ́ ká ju eré gbàgbé òre jẹ́jẹ́ láyé gbà o. jòwú ni wọ́n bá jòwú jòwú jòwú ni wọ́n bá o jòwú jòwú obìnrin tí ó bá jowú ọbẹ̀ rẹ̀ ò lè dùn obìnrin tí ó bá jowú ọbẹ̀ rẹ̀ ò lè dùn ṣùgbọ́n rọra rọra rọra mm, àǹtí ìṣèdè jẹ́jẹ́ láyé gbà o. jẹ́jẹ́ láyé gbà o. gbogbo aṣọ kọ́ là ń sá sórun gbogbo ẹ̀kọ́ la fi ń ṣèjà o gbogbo aṣọ là ń sá sórun gbogbo ẹ̀kọ́ la fi ń ṣèjà o ilé ẹni la ti ń dèkúté onídodo. àǹtí ṣèdè. jẹ́jẹ́ o jẹ́jẹ́ o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jọ̀wọ́ o jọ̀wọ́ o jọ̀wọ́ onímọ̀ jẹ́jẹ́ láyé gbà o sídìí sídìí sídìí sídìí sídìí sídìí àyà mi àǹtí ṣèdè ọ̀rọ̀ kan o. gbé. kí ni. lọ gánà. yẹ mo sẹ̀ sí yẹmi sí ọkọ mi. ọ̀bá yóò máa ń mú ọkọ mi ìbàjọ́. adéwọlé ọkọ mi ọkọ mi ah! Ah! mo ti fi iná sórí òrùlé o. Ah! Are you shouting? When I shout, when I shout for me. wálé mọ́ sàṣọ náà wọn dàbí torí pé wọn wá pariwo mọ́ nídọ̀tí ìjẹun ni kí ló lè fà kí ló ṣẹlẹ̀ gan yẹ mi sí mọ́ kàmẹ́rà. ìdí mo ṣe wá gbọ̀ bọ́ba kí ló máa ń kà mí díìdì ọ̀túnbá kí ló jẹ́ bẹ̀. ẹ̀jẹ̀ mi lẹ́rù yẹ̀mí sí níwọ̀ tí mo pè kámẹ́rà mi. kámẹ́rà lọ ọmọ òòlù òòlù ó sáà kì í ṣe sí ní ẹ̀wọ̀n oṣooṣù ọmọ màṣá ó jẹ́ kí n sọ má má pè mí mọ́ náà tó ti mọ̀ pé èmi àti ọkọ ẹ̀ pé ágìrì pé ó máa farabalẹ̀ gbà mí mọ́ra ni ọkọ yìí ó di ọkọ èmi àti ẹni. Adéwálé, you really sit on the friend ìwọ tí wọ́n bá ní omi ní ọ̀sẹ̀ ìjà jìnnà èlé kí wọ́n parọ́ pé rọ́ọ̀nù wọ́n pa ní ìwọ ọwọ́ wo sùsùsù iná ìsìn anybody síta lórí ọ̀rẹ́ mi yẹrí sí ojú gbà mí ti fọ́ ó sì mọ̀ sọ pé iná lè síta iná lè síta sọ́ọ̀sì tì báyìí sọ́ọ̀sì tì yù síta mi nílé ẹ̀kọ́ iṣẹ́ èṣù ni you definitely see am water kọ́ bẹ́ sómi kò sì kú èṣù òní kò wọnú omi kò kú dànù àbí nílé ẹ̀kọ́ ẹ́ adéwálé ọ̀ lẹ́nu gbogbo ìyá tí mo bọ́ jẹ́ mo ṣe ṣe fọ́tọ̀ wá wò sùsùsù ìwọ ní ègì breakfast ọwọ́ breakfast jẹ́ ìní ìgbà lọ́wọ́ rẹ̀ ẹlẹ́dàá rẹ̀ dáa. yóò sí lẹ́nu ọ̀rọ̀ ìyá mi sí ọmọ mi. wá ṣe ẹ̀ ní. a jẹbi sí. kí lè yí tí o ti rí báyìí àpòfọ́ rẹ̀ bá ti ń sẹ́ yẹ́nu sí dákun ló wá sí ilé ọkọ̀ lọ. o omi ìlú wọ́n dákọ̀ náà jùlẹ̀. omi ìlú ọkọ̀ wa. who is your husband. sisiri tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ you need to communicate in English. sọ gbádùn sọ àwọn òbí gbẹ́gbà tó ní ìlú ọjọ́ rẹ̀ nígbà yẹn mo ní kọ́ ọmọ wá sókè kọ́ ọmọ wá sí ìlú àwọn àti pẹ̀lú. nísìnyí ò yí mọ́ ọ̀lẹ́tọ̀ọ́nù yàrá kọ̀ mi ọ̀lẹ́tọ̀ọ́nù ilé ọ̀lẹ́tọ̀ọ́nù kọ́pẹ́ẹ̀sì látàrí hmm. ìsìn láàrin ìṣẹ́jú kan. nísìnyìí èmi gangan ni mo ní right láti máa lọ sókè ilé yìí ó dilé èmi àti. ọ lẹ́sìn sí ọ náà stop ọ ní òṣùpá tó ń ṣe yìí náà ọ ní ìdí ẹ̀ náà. a máa sọ yẹn tó bá yá sí. you have to tell her now. she did it no. no tell her now that I am your wife. ah mo fi iná sórí òrùlé sùn àṣẹ wọ ni àṣìwọ̀ gan ni àṣìwọ̀ lè sùn bẹ́ẹ̀ bá lè jò bọ́ bá lè rí yẹmísí kọ́kọ́ pa yẹmísí kó tó pe jò nígbà tí o sọ gbogbo tí mo wá ṣe fún ọkọ mi ẹ ti kọ́ mi rè gbogbo tí mo ṣe ẹ ti kọ́ mi rè bí ẹ̀mẹ̀ kàmẹ́rà kí lè tó fi ṣe gan nìyẹn náà bí ẹ̀mẹ̀ kàmẹ́rà kàmẹ́rà mi. it's not camera it is spy. spy sí mi on oh, city lórí ọkọ mi. you want to talk communicate in English simple. ṣé n tọ́ fẹ́ nù. yes. kí n sọ èbó àbí ẹ̀kọ́ má ẹ̀tọ́ yìí di english àbí n tọ́ fẹ́ nù. ọ̀dà ọkọ mi máa wòran ó lérò kún wọn lè fi èbó gbọ́kọ lọ́wọ́ mi mọ̀ gbọ́ di gẹ̀ di kámẹ́rà ìyá mi sí ìsítọ̀ my husband ìmọ̀ ọ̀gbẹ́ ló lọ fìyà ti yọ kó o dìde ní ìsìn stand for this year i no come be house again the woman kọ́ bọ́ta láti òní lọ. Oh ìfẹ́ rí ọ I don't want to see you for my husband again. Tell him money go soon. kájọ manage ọkọ̀ wa kájọ enjoy but if you're not careful mo about lé ẹ bọ́ta nù. wọ́n lè sùn. mo máa lé ẹ bọ́ta nù. wọ́n lè sùn. ah ṣe mo dẹrẹ àìdẹ́wálé. dirun àti ọtún ṣetá ṣé ọtún ṣetá láti lọ gbàdú sí báìkì gbogbo ayé ló ní ọmọ gbọ́ ibi ọ̀rọ̀ sọ́dọ̀ olúwa ní àmì sáàtì ó lọ dẹrù rẹ tó o bá ṣetá láti gbọ́kọ̀ mi ṣetán láti rojọ́ ó rìnrìn wò. kí tó fi ń pariwo lórí ọkọ mi. mo ní rẹ̀. ó yá bá mi sọ fún gbogbo yẹ ẹnu mi o ọlọ́wọ́ ẹ ṣàánú mi ẹ̀mí mi ò gbé yẹ mọ́sẹ̀sì sẹ́yìn lẹ́nu sí i. Let me see. Stop, stop, stop, stop, stop, Stop! don't do that. Just don't do that. Somebody, don't pẹ́ lórí. Somebody, ló yà wèrè. Àwọn àgbàlagbà fẹ́. Báwo ló máa yọ ọ́ tó? Ṣé o ṣe máa fún àwọn yòó? Tó máa jẹ. Ilé tí mo kọ́. Ilé tí mo kọ́, ó máa máa wó ilé mi máma jò. ọ̀dẹ̀dẹ̀ mi yóò kó má dàrú. ọ̀dẹ̀dẹ̀ mi. Right, ma. That. Yes, ma. Why? Okele. Ma. Kí ni rísìsì? Tó o fi sílẹ̀kùn fún nọ́sẹ̀nsì. Nọ́sẹ̀nsì. Tó o sílẹ̀kùn fún subilisi. O sílẹ̀kùn fún rábìsì. Ẹ eh, yes ma èmi ò sílẹ̀kùn fún èèyàn kankan o. Èmi ò ẹnì kankan ò wọlé mi o. O sílẹ̀kùn fún èèyàn kankan. Olórí ibú tó o sílẹ̀kùn tó wọlé ńkọ́. Olórí ibú. Yẹ́nu sí ọ̀rẹ́ olórí burúkú tó wọlé ńkọ́. Ẹ ah, eh, madam ẹ eh, ọ̀rẹ́ yín àti ẹ̀mí sí. Kálọ̀ dófò ṣé mi ìṣẹ́ mọ́ sí. sọ́dọ̀ tó pọ̀ rẹ̀ mi ni. Ah, ọ̀rẹ́ mi. sọ́dọ̀ burúkú tó rí wọ́n jọ̀ rẹ̀ gidi lójú rẹ̀. àti ẹ̀mí ti sọ́sẹ̀ ń wá bí ni. àwọn ah. wá ní kó bẹ́ẹ̀ sílẹ̀kùn fún ọ̀rẹ́ mi lórí ikú. Ah. sọ́dọ̀ mi lélẹ́ ìyàbọ̀ rẹ̀ ọ̀fọ̀. ẹ eh, ẹ eh, ní mọ́ sílẹ̀kùn fún wọn ṣé wọ́n ṣe máa wá yín wà. ọ̀rẹ́ mi ní ìsìn. Eh. ó yá gbé bọ́ta. Ah. àwọn wá bí báyìí wọ́n wá ní pé olórí burúkú kan wọ̀ bí èmi wá mọ̀ pé olórí burúkú yẹn. iná olórí burúkú tó wọlé. irọ́ ọ̀rẹ́ yín àti. báwo ọ̀rẹ́ rẹ mo sọ fún ọ burúkú náà. ẹ ọ̀rẹ́ ni mo mọ̀ yín sí. that was there sórí ìsìn àti di ìyálé tìyàwó èmi ní ìyàwó tuntun adéwálé. ìwọ àti talẹ di ìyálé àti ìyàwó olórí ibú ọ̀fẹ́ apasán ayé wo òkèlè sọ gbọ́ mi sórí olórí ibú tí ń bẹ lórí ìdúró yìí látòní ìlò láti wákàtí lọ ìfẹ́ nínú ilé ìmọ̀ ọ̀yá. ẹ ẹ ẹ jọ ẹ madam ẹ madam torí pé ẹjọ́ gàmí ni ò jẹ́ mọ̀ọ́kan tí mo fẹ́ sọ ṣé torí pé ó ti sọ pé kọ́ńtẹ́ǹtì ta lórí tiktok ẹ̀yin náà wá ṣe blank táwọn ẹbí mi bá rí mi security náà ni wá ṣe àwọn náà kàn rí mi èmi máa wá trade kò ní sówó lọ́wọ́ mi kí ló ń tàbí mi ṣe báńkì báyìí. dákun ṣé mọjọ blasters lójú rẹ. ẹ bẹ̀rẹ̀ tó ti gbọ́ kinní lójú mi. sọmọjọ kí ló tàbí ọlá lójú rẹ. ẹ ẹ má bínú ma. Okele. ma. kí ló ṣe Franco èmi ni ìyàwó sùn títí Adéwálé ṣẹ̀ṣẹ̀ fẹ́ náà. àsádéwálé àyùbá. ṣé ẹ gbé lórí ibú ṣé ẹ pọn ẹni àdánù ẹni òfò tí ó sórí ibú ayé ẹ dákun Okele láàrin èmi àtọlórí ibú tí mi lórí ìdúró yìí tá ọ́fíìsì ọkọ mi ókèlè ókèlè yára. ṣóbi question tó bẹ̀rẹ̀ èmi ló yẹ kí n bèrè cause èmi ni ó tọ́ sí omi láti òkèdélẹ̀. Hmm. Ah, ẹ jẹ́ kí n ẹ jẹ́ kí n wo Kevin mi. ẹ ẹ dọ̀tọ̀ kó àwọn question tẹ̀ ń béèrè lọ́wọ́ mi. ó lè dáhùn ni. ẹ ẹ mi báwo ni mo fẹ́ dáhùn eléyìí àbí kí ni. Ah. ó ti dá òkèlè. máa láàárín wákàtí kan gbé lórí ibú tí mò ń wò lórí rẹ gbé bọ́ta. Ah, àwọn náà sàṣàkẹ́gbà jẹjẹ kan gé tí wọn lọ àwọn náà ti gbọ́ bẹ́ẹ̀ yẹ́mi sí olórí ibú kábẹ́rẹ́sì àtijọ́ mọmọ tó fẹ́ ṣe ọbẹ̀ kọkọ mi ó wà lókè kí wọ́n wà sálẹ̀ kọ́ ọmọ ṣe káòsì fún àbí ó rí ìrànwọ́ nígbà tí ìbá ṣetán pẹ̀lú rẹ̀ sọ àkóso kílẹ̀sì ọkù pàwá rí. ẹ ah! Ah! Eh, madam eh, eh, ẹ ẹ ẹjọ kẹ tó sọ di dọbùdọbù because ọ̀rọ̀ tó lọ́nu lẹ́yìn kò yé mi mọ́ mo ti gbọ́ yín you are welcome. Ah, ó ti yé mi ẹ pẹ̀lẹ́ you are welcome ah this is new Iṣọma wọ́n ṣe propose wọn ni ah tèmi ti bá mi láti ọdún tí mo ti láti Timothy mo ti security àṣẹ ọ̀fẹ́ ni mò ń gbáyé bọ́ wọ́n kàn sanwó ọ̀fẹ́ fún mi èyí ni mo mọ̀ pé mo ṣiṣẹ́ jù láyé mi láìsí lórí ọ̀dọ̀ uh, àmsáàtì Oríyọmí ẹ máa gbẹnu sí máìkì wọn kẹjọ wa bá mi ẹjọ ń bọ mo ti fẹ́ dẹjọ eléyìí eré mo tẹ kókó rò kan ṣe ìgbà wọn lọgá pọ̀ sí wọn ọ̀rẹ́ àbọ̀ ń ṣeré ni ṣé ẹ pé àwọn pípọ̀ yìí wọ́n níbo náà ń di kámẹ́rà àti gan ah welcome ní òṣọ́mà oh god ó ti lọ fàáfà. Ah! ọ̀dẹ̀ mi ò kó má dàrú kọ́ mi bí a ṣe ń hùwà kí n lè ráyè gbé. ọ̀dàlẹ̀ baálẹ̀ lọ. ìkúrọ̀ṣà ní alábàkú ẹ̀wà. ẹ mo mà dárìn ṣé èsì pé wọn ti fi mí sórí òrùlé sùn báyìí ẹni agbójú òkun lọ́rùn jẹ́ ni a gbà ọ́ ẹni tá a ní kó wá fẹ́ ni lójú atálọ́mọ̀ fi sẹ́nu ẹni tá a ní kó kí ni lẹ́yìn báyìí kọ́dà ẹ̀bùn nílé lọ́wọ́ rẹ̀ níyẹmísí náà ah mo mọ̀ ṣe sí i nínú ilé ọlá tí mo ti ń gbádùn nínú àmì sì máa ń kọ́ ní gbogbo tí mo ń ṣe. Ah. nígbà mọ̀ pé mo gọ̀ ọ̀dà ọba ni kò sì tí ì bàjẹ́ tán ìmọ̀ tí ń sè ìfòdù yẹmi sí kan ọ̀bọ̀ ń dádì yẹ fi sípè ìtọ̀ wákàtí kan náà ń fi hàn yẹmi sí ló gbà. jòwú ni wọn bá jòwú jòwú jòwú ni wọn bá o jòwú jòwú. ọmọ sọ fún mi títí ìmọ̀ gbọ́n mọ̀ ni ọmọ ti dọ́kọ̀ délé dárú mi báyìí yẹmi símọ̀ ti gbọ́kọ̀ mọ́ lọ́wọ́ ṣó ti ẹ̀rọ ọ̀rọ̀ yẹn mi sí i ó máa ń yá mi lẹ́nu gan-an màá ní ṣó ti ẹ̀rọ ọ̀rọ̀ yẹn mi sí tó máa ń sọ yìí ó máa ń pa mí lẹ́rìn ọ̀rọ̀ ẹ̀ dàbí pé ẹni tí èèyàn ò expect pé ó lè padà dàyàn tó wá hùwà bẹ́ẹ̀ yẹn èmi náà mọ̀ pé ó ní mission mo mọ̀ pé ó ní mission gbà tó ti jẹ́ pé gbogbo ìgbà ló máa ń fún ẹ ní wrong advice tó máa sọ fún pé olóòótọ́ lọ́kọ ẹ̀ ń cheat ṣé mi ò sọ fún ẹ̀ gbà ẹ̀ olókùnrin gidi lọ́lọ́run yàn fún ẹ. ó sọ bẹ́ẹ̀. ṣé wàá rí àbó rí báyìí sìn. mo ní ọkọ tọ́lọ́run fún ẹ kì í ṣe èèyàn tó máa le tó lè cheat ẹ láéláé òun ló lé òun cheat ẹ ni ó ń ṣe oríṣiríṣi ó ti rí nísìn. ọkùnrin tí wò lè manage ṣorí pọ̀ rẹ̀ ti ń bẹ manage ẹ̀ ah! ẹ̀ ti jọ ń gbé nínú ilé ẹ̀ ti jọ ń ṣe tìyálé tìyàwó báyìí. ẹ dákun kẹ́mi kí la lè ṣe báyìí dákun ṣàánú mi wọ́n mọ̀ jẹ́ kọ́ ọmọ yẹn ó gbọ́kọ̀ mi kí ló lè ṣe hmm. báyìí kódà yìí fún gbọmọ mi gidi gan àwọn ọmọọṣẹ́ mi àwọn gísímẹǹsì àti ọmọ ọ̀dọ̀ mi tó bá rí bó ṣe mọ ní kí wọn máa ṣe sí mi nínú ilé ah, tó bá wá ṣe tán yọmọ fún èbó àwọn èbó tó bá pè ń gbọ́ yọmọ sọ lọsùn ló ti sọ ọmọ sọ èbó burúkú burúkú èèmọ ah. sí ń sọ. èèyàn láyé èèyàn èèyàn lèèyàn máa máa jẹ wo kò sí iye kò sáì ṣe o ìwọ ló lajú ẹ lẹ ti tálùbọ kó wọ ó máa gbà níyàwó náà ni. bẹ́ẹ̀ ni ó ti wọlé ó ti wọlé ná ẹbẹ ti jọ ń ṣèyàwó ẹ ti ń ṣèyàlé nulẹ̀ ẹ ti jọ ó ti dọkọ èèyàn méjì kò ń ṣọkọ ti ẹnìkan mọ́ ọ. n tẹ́ sọnù. n ti máa sọ nìyẹn. kí n gbà. ó máa ò tí kò gbà àbò ti gbà wo advice tèmi kan máa fún ẹ ni wípé bí ò ṣe ní ṣí ẹ nídìí tán pátápátá tí ò ní lé ẹ nídìí ẹrù ẹ òun ni wípé ìwọ náà try kó máa dress. how dress ah yóò dírẹ́sà. ẹ mọ̀ ń dírẹ́sà. ṣé bí wíǹsì ni mo dé sórí bébí kí wọ́n po orúkọ rẹ̀ níbi ọ̀rẹ́ láìdé ni tí ń ta arún àwọn irun gidi ní sìmẹ́ǹtà yìí náà mo ti ra lọ́wọ́ lọ́wọ́ rẹ̀ kí lẹ tún wá fẹ́ kí n ṣe. gbogbo èèyàn ló mọ̀ wípé ayọ̀ ayọ̀ láìdé irun gidi ló ń ta ẹ́ ṣùgbọ́n o sì máa tún try láti lọ patronize korad. wàá patronize Lady Miami wàá patronize the choosing store. kí wọ́n ń ah. wàá àwọn aṣọ ló ń ta àwọn aṣọ luxury ló ń ta tí wọn náà bá ń wọ luxury nísìn tó kó sẹ gba àwọn búbú ìmọ tó jẹ kọkọ ẹ rí gbogbo shape ẹ tí gbogbo ẹ ṣe jáde tán wàá rí i pé fún alára ẹ náà ló tún máa yíjú padà sí ẹ ajẹ bẹ́ẹ̀ kí la fẹ́ fi káyé lọ́rùn báyìí. wọ́n mọ so good english. ẹ̀yin ọ̀lẹ́mẹ̀jọ pé yín bọ́ bá dé ìyàwó ilé kọ́ mi wọ búbù kọ́ mi wọ búbù a sì ń wọ búbù náà wọ́n nífẹ̀ẹ́ pẹ̀ láti rè yí báyìí. ó ń tàn ẹ́ nì ó ń tàn ẹ́ nì. ẹ ah, sánú mi o tí o kò sí tó lè sọ pé kí n ṣe sí báyìí ju pé kí n gbà mọ́ra náà lọ. òtún ṣé kí n sọ fún mi kó máa sáré kiri nílé ti wọlé ilé ti wọlé ká nípa àti kọ́kọ́ káwọn. ẹ mo ti gbọ́ ẹ mo ti gbọ́. ó ti ṣe ti rí. Ara ń la ẹ̀jẹ̀. wọ́n ní kí n sọ fún yín pé oúnjẹ ti jìnnà ṣé kí n bá yín sáàbọ̀ ni. mo ti rí i láti tí bá fẹ́ jẹ máa pè é ọmọ mi. síìdì ìmí ìmí ní síìdì àwọn ìpèsè lára. rẹ tó ń jára jẹ níta. sídìí ìwọ ló tọ́ mi o ìwọ ló tọ́ mi o ọtí hmm, máa fi ojú ẹ rí ah! ilé ìgò níjọ̀gbọ́n mi àti àṣẹṣẹjọ mi rí ni. ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni dalẹ̀ a o. atótó ọmọ ọlọ́run gbẹ̀dú àgẹrẹ bàbá àwọn ìlú ẹni tí ni o. atótó ọmọ ọlọ́run pẹ̀lú àjẹrẹ bàbá àwọn ìlú ògbìgbì àdó olúfẹ̀ ìkìfẹ́ rọ o. àlọ́ báwo bá kiri àwọn àjẹní báwo bá dàgbà àwọn àgùntẹ́. àbọ̀ báwo bá darúgbó kùjẹkùjẹ ilé bá ìlàwọ́ ni o ẹ̀wọ̀ ilé tí mo fẹ́ ṣe ẹ kò ṣe ṣe o kò ṣiṣẹ́ ncc ni mo fẹ́ o ah, ó wà o ó wà gidi gan ni ṣe rí ọkọ mi ọkọ wa mo fẹ́ kó kórìíra sídi gbogbo nǹkan tí sídi bá ti ṣe báyìí kí inú máa bí ni kí sídi máa rùn sí èmi gangan gangan mo fẹ́ kó láìkí mi gan gbogbo nǹkan tí bá ti sọ kó máa gbọ́ sí mi lẹ́nu bàbá nǹkan tí mo fẹ́ nìyẹn o. olùfẹ́ jáàyè. bẹ́ẹ̀ ni bàbá ó jẹ́ wọlé kan ṣoṣo ni ó fẹ́ràn jù. èmi nìkan ni bàbá tó bá dẹ̀ possible gan-an kó lè kúrò ńlẹ̀. mo fẹ́ kó kórìíra sí di. gan-an ni. ó ti kórìíra rẹ̀. ah ṣé gan ni bàbá. kí mo sọ fún un. ó ti kórìíra ẹ̀. ó ti kórìíra mo níṣẹ́ kan lọ́wọ́ tí mo ṣe sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ èèyàn kan mo ṣe fún ah. àmọ́ ẹni ọ̀hún ó kú kò wá gba sí ọ̀hún ah. ọlọ́run sọ pé wọ́n lọ jẹ́ ìfàsí ọ̀hún. bẹ́ẹ̀ ni bàbá ẹ fún mi. <laughs> tó ń wò lọ́wọ́ mi oògùn rèé o abẹnú gọ̀ǹgọ̀ ẹbu ní bẹnu rẹ̀ sórí ẹbu tí ń bẹnu rẹ̀ ah! má sá ni ò jẹ́ o bó bá lè dénú èèyàn iṣẹ́kíṣẹ́ ni ó mọ̀ sí ń bẹ̀. Ah, oh. ó rè eh, eh, ó wà ní gbólóhùn eh. yá sí lẹ́ẹ̀mẹ́ta. bàbá kí n tiẹ̀ tó yá ṣé kí n ṣe wípé èmi náà máa máa sọ bẹ́ẹ̀ ah. ẹ mọ̀ pé ẹ sọ pé ń tẹ ẹ ṣe fún ẹ ló kú. sábàbí ni kú tiẹ̀ ìwọ ò lè kú àgòsíkú lójú wọ̀ ìgbà tí wọ́n bá wá kú kí wọ́n lè retè mí ńgbà náà. mi ti ẹ gbọ́dọ̀. ọ̀ya ìyá sílẹ̀ mẹ́ta. ó káre sọ pé àrísàntiná. àrísàntiná. àrísàntiná. àrísàntiná. àkòlọ́nà tagiri ń tejò. àkòlọ́nà tagiri ń tejò. ọjọ́ tí àparò bá fi ojú kan olóko. ọjọ́ tí àparò bá fojú kan olóko. òkòkò báyìí ní pawọ́ ọ̀gbẹ́. òkòkò ní pawọ́ ọ̀gbẹ́. wálé o. adéwálé o. wálé o. adéwálé o. bó bá ti fojú kan sídí. tó bá ti fojú kan sídí. o kórìíra sídí ni o. o kórìíra sídí ni o. nítorí ajá kọ mí ẹlẹ́dẹ̀. nítorí ajá ti kọ mí ẹlẹ́dẹ̀. ẹlẹ́dẹ̀ náà sì ti kọ mí ajá. ẹlẹ́dẹ̀ náà sì ti kọ mí ajá. kẹ́yìn yìí kó kọ síra o. ó ti daṣẹ́ Eh. ẹ ṣe kàn ní. wọn náà mọ jẹ ń bẹ o mọ jẹ ń bẹ o má jẹ òkàn lẹ́nu o. kìsì dínà kó má jẹ ń bẹ. Ah, irọ́ kìsì má jẹ bẹ wo nìkan ní ìdájẹ́ tó bá ti lè jẹ́ tó dẹnu rẹ̀ ọ. Ah, ọ wà yín mi láwo ah, ọ gbà pọ lẹ́yìn kan ìlọ́jọ́ òbí ọ̀sán ni. àwọn trust yín bàbá. èwo tún nù. ó sì lọ bàbá mo send hundred thousand naira sí yín. ti dùn. ìwọ ló ṣe léyìí. èmi ni bàbá. ìwọ ló ṣe léyìí. èmi ni o bàbá mi ti bẹ̀rẹ̀ o rárá mi ti ṣe kankan ẹ jẹ́ wọn aṣọ fún yín ṣẹ́rí tí kìíní yìí tó bá fi lè dá òpẹ́rẹ́ obìnrin ó máa gbó lọ́wọ́ mi. mo fi gbà kú fún ọ ọ tí kò ní ọjẹ sọ àti ìdọ́rùn náà ni. èmi mo ṣe nǹkan fún ọ. mo lọ ẹ ṣe gan ni ah, ah. ẹ má wọrí. èmi àfọkùnkùn tó wọn náà ti kọ́ra ti kọ́ra. ẹ ṣe gan ẹ ṣe ni o. ẹni máa ń bá ọ̀sẹ̀ ìṣe ọpọ́n náà gbé padà sílé ẹni tí ni òkú gọ̀ ẹni àwọn tí ni òkú gbọ́. àlọ́ ń sáré. na we wait come in. abọ́ ń ah, lẹ́yìn rẹ̀ o. oh baby. Oh. Hello. Hello. Where are you coming from? Oh, sorry, Bombo now. I'm from surprise, baby. You look good. Thank you. Ah, ṣé o rí tráfíkì? Ah, mo kọ́pọ̀. You sure? Mm, ah, babe. Ah, what's that? Mo ya ọ̀dọ̀ alámàlà. Ah. Má tó bá to má tàmàlà yẹn. Ọmọ bèbè pa mí. Èmi náà mọ̀. Ah, ọmọ àfi bí ẹni pé o ti mọ̀ ẹ́ pé ebi ń pa mí. Mo ń fe. Bọ̀ ṣoṣo ẹ̀ pé oúnjẹ yìí. Ah, ah, Àá mo mo ṣe mo máa ń gbà. Oúnjẹ tó bá sí nǹkan ló máa ń dùn mí lóhùn. èyí lè dùn yà. Oh. bíbí ò tiẹ̀ bọ́dà láti fọwọ́ kò ní ìdí. mo ní pa mí mẹ́. Hmm, ó dùn. Hmm. truth be told ẹni mo náà dá. ṣé o mọ̀ ọ́n máa ṣe popular sí i. ìkúfẹ́ yẹn ó tóbi gan-an. wà á mọ̀ tójú ọkọ ṣe. Ah, èmi náà mọ̀ jẹ́ dáadáa wo babe ní sùúrù wọn nìkan ló ló ń jẹ yẹn ah, bó ṣe ń kọjú jẹ ṣé bí ti fẹ́ tẹ́lẹ̀ ẹ jẹbẹ ṣe o. àwọn ọmọ bẹ́ẹ̀ ọ́fíìsì yọ ọmọ yẹn ṣèké èèyàn. má dà wọn náà yẹn. all they want is wọ́ wọ́ wọ́. omi mú mi sí ọ̀nà ìwà jẹ́ tọ̀ bẹ́yẹ gbà mélòó pẹ̀lẹ́ pẹ̀lẹ́. but it be oúnjẹ yìí dùn. ó dùn àgàn. this is nice. we enjoy. wọ́n náà jẹ́ díẹ̀. wọ́n á wọlé màá tún We don't have a taste. It's nice, trust me. Uh-uh, ah, ah, because what was your ceremony moja mi fe mix amala No, you are watching your snack. You know, you now keep fit for you. I know. I know that what you're doing. Hmm. Ọmọ tó sin se ni true me, very serious boy. Ah. Ó bá wo bí báyìí so fẹ́ gbara bo ni ọwọ́ mi ni. me. gbé wa, ọ̀gá gbé wa. Eh, ó ní dáhùn. Hmm. Oúnjẹ tí yàwó ẹ rà fún yín, wọ́n ní kọ́ ló máa jẹ. Ah, hmm. Ọmọ yẹn mu water. Have a bite. Hmm. mama bẹ́ẹ̀ sọ̀rọ̀ mama bẹ́ẹ̀ sọ̀rọ̀ wọ́n máa sọ tiẹ̀ padà mama bẹ́ẹ̀ sọ̀rọ̀ wọ́n máa sọ tiẹ̀ padà títí tó rògbò ìwò yẹn kọ́mọ yìí kọ̀ wá tiẹ̀ èyí ló máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ èyí ló máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ wọ́n máa sọ tiẹ̀ padà síbi ayáyáyájọ ayé mmanu sọ́ọ̀rì ayé mmanu sọ gbàtí ẹ̀ kí ló ń dà ẹ̀ oyè oyè ń dà wù ní kí ló ń dà wù ní wọ́n máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ wọ́n máa sọ tiẹ̀ padà sọ̀rọ̀ èmi máa ń gbé sọ̀rọ̀ mo máa ń gbé sọ̀rọ̀ ó máa ń ní ọ̀dá síìtì ó ṣé òyìnbó tó tóbi òyìnbó tó èyí ni máa pa ó ti pè fún ẹyin ó ti pè gẹ́gẹ́ tó wà tó wà sẹ́yìn tó bá máa ń tẹ̀sẹ̀ fún ẹjọ́ rẹ̀ máa jọ́ ti máa tún sọ̀rọ̀ tó bá tó bá tún pẹ́kẹ́ máa ń lọ sí ìbàjẹ́ yìí mo ní tìtì jàtìjàtì nǹkan ojú ojú ojú òṣìbú mo ta ayé tí mo sọ̀rọ̀ sọ̀rọ̀ fún ẹ. ẹ pẹ̀lẹ́ láì ṣe two twenty ẹ wá dẹni tó ń gbé apárìn káàkiri báyìí ẹ ọlọ́run mọ̀ járe iṣu ẹ ẹ wọ́n wá sọ yín ní báyìí sẹ́ẹ̀tì àwọn àsáǹkà ní ọwọ́ yín báyìí ní ìsìn báyìí ó ti ń fọwọ́ jọ ó ti ń fọwọ́ jọ two twenty ó kàn jẹ́ pé ọwọ́ bíbá ẹni tiẹ̀ ìbíbá ẹni tọ̀dọ̀ yín. Eh, ẹ madam ẹ má bínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí o ẹ má ẹjọ́ tó lọ́lọ́ ṣé mo pé mi àti àti mo láti pẹ́ látìgbà tí mo ti ń gbébí ẹ̀yin àtọ̀gá ẹ lè já o àbí kí n gbọ́ pé ń pariwo èmi ò rí pé bóyá nínà wáyé rí bó ṣe wáá do nínà yìí tí wọ́n yọ apá yín kan láì ṣe bèbí ẹ mannequin tán fi ń taṣọ ó ní òye mi má. ẹ̀yin sẹ́ẹ̀ mọ́ ni. Ah ayé mà burú jù láyọ̀ lọ. Ah, ọmọ èèyàn níkà gan ni mà. orí wọn bá mi dé. mo rí yín sẹ́yìn náà máa wò. Ah! ìmọ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe mọ́. gbogbo ẹjí sú mi. ẹ má jẹ́ oṣù yín. kámẹ́rà sì mi ló sì tì mí. kámẹ́rà kámẹ́rà kámẹ́rà kámẹ́rà kámẹ́rà báwo kò yé mi mà o kámẹ́rà sí mi lọ́rẹ́ mi yẹn mi sí. Ah! ó sọ̀rọ̀ ní kámẹ́rà sí. bẹ́ẹ̀ ni kámẹ́rà ní bá mi ṣe tẹ́lẹ̀ ok kámẹ́rámà yín ni wọ́n ah ẹni tẹ̀ pé ní kámẹ́rà àwọn wọ́n ti di ẹ́dítọ̀ wọ́n ti di sáǹdì wọ́n ti di gbogbo nǹkan báyìí nísìn àwọn ti gba gbogbo ẹ̀mọ́ yín lọ́wọ́. kó dodo lóògùn tó di wàhálà tó kọ́ ọkọ mi tí ah! Ah, ẹ má jòkó tẹ̀tẹ̀rẹ̀ o ẹ jáde sọ̀rọ̀ ara yín o ẹ jáde sọ̀rọ̀ ara yín o ọ̀rọ̀ ẹ̀yin àtọ̀gá ò rí báyìí tẹ́lẹ̀ how come ọ̀sán kan òru kan ọ̀rọ̀ kan ṣe ń jì báyìí ẹ ṣe nígbà tán ti gbọ́wọ́ kan nísìnyí ṣé tán bá gbọ́wọ́ kejì tán tún gba ẹsẹ̀ kejì ṣe ìgbà ok ẹ ẹ máa wá àgbàlá Gabriel kiri kí ló dùn yín mà. ọkọ mi rò pé ìlò ojú kejì ojú kan náà ni wọn ti ti gba páàkì. gba olórí báyìí ti ti ṣe ibùdó sẹ́yìn. òótọ́ ni wọ́n gba ojú right wọ́n wá gba apá left òótọ́ ni o ẹ wò ẹ̀yin tó jẹ́ madam ni a máa ṣe ẹ pẹ̀lẹ́ máa o ẹ ǹlẹ́ máa o ẹ fẹ́ yàtọ̀ sí kùkù báyìí o kò jọ style style ni mo fi ń pọn yín lè torí àwọn màdá wọ́n ti ní <laughs> bígbà tó yẹ pé náírà lẹ́yìn dọ́là làwọn báyìí ni o. ẹ bá fi lílí wà lọ́ba wa sí ni sẹ́rẹ́ àwọn ọmọ mi tí wọ́n wà ní ayé ìgbà kan ni máa ń pọn yín níbẹ̀ torí pé mi àti yín jùjọ tètè tètè ó làwọn wọn bá séǹjì kọ̀ọ̀kan àbáwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tájọ́ máa ń sọ. irọ́ kan sí pé mi kọ́ ni mi pọn yín lé mọ́ àwọn mọ́jọba jẹ́ ìlú ni wọ́n gbé dọ́là àti náírà sẹ́gbẹ̀ẹ́ ara wọn wọ́n wá rí kódà pé dọ́là fẹ́ ní wéètì ju náírà lọ. Ah, ó ní fálù jura wọn lọ́mọ. Ah, ẹ pẹ̀lẹ́ ma. irọ́ kìí ṣe pé mo fẹ́ kọ́. irọ́ tí mo kó jọba ṣe ìjọ ọdún ẹ̀dọ̀ lẹ́yọ kan lọ́kọ̀ ọjọ́ náírà ọdún ẹ̀dọ̀ ẹ̀sán. ẹ rọra o ẹ rọra ah, ah mo dáràn ẹ máa wọ ọmọ èèyàn ẹ wo tí wọ́n sọ ọwọ́ ìyá oníyàdá wọ́n sì ojú kan ti fọ́ ẹgbẹ́ ojú ojú ojú right ti fọ́ wọ́n tún wá yẹ̀ wọ́n lọ́wọ́ left so nígbà tí wọ́n bá pa wọ́n tán. òkèlè ẹlẹ́bà. ha ẹ jẹ́ mú ìdálé òun lérú ẹ̀yin lẹ mọ èyí tó jójú lásán àti tí ò jójú lásán ṣé irú àmọ̀ràn tó yẹ kẹ́ máa gbà wọ́n nìyí. ẹ máa gbà mí lọ́wọ́ Mrs. Àgídìgbò ilé onílé wo mo dàrú o ilé ìjọ ìgbẹ́ mo ti dálé onílé rú ṣámúrùn tó yẹ kó dalérú ló yẹ kẹ́ ẹ máa gbà wọn. Ah! wípé mo sọ fáwọn màdámù pé ọwọ́ tí ọwọ́ yín tí wọ́n gbé kínní pop sí wọn sọ́rí ọwọ́ mi ọ rí pé kàyí kò balance ó dá tayọ ó jákó láàrin àwọn yòókù ẹni mo fi rán ni o torí pé mi mójútó òun ló fi swell up bẹ́ẹ̀ nítorí ọlọ́run tán bá sọ wọ́n báyìí eléyìí tó máa sọ pé ok ah jìgàn jìgàn ẹsẹ̀ rẹ̀ ò tẹ́lẹ̀ ṣé kọ́ máa pa àwọn màdámù ní ah pé ọwọ́ ọwọ́ òun òdo kò tó sálẹ̀ ni ó ní mo bá wọn sọ pé kán lọ sí kíní àbí òun ọ̀rọ̀ òsì tó ń bá mi sọ gan-an. ah ọjà bí oníṣẹ́rú àmọ̀ràn tó yẹ kí n máa gbà wọ́n àmọ̀ràn wo. etí ń dùn mí yìí gbọ́ nǹkan tẹ̀ sọ àbí. E, etí etí gbúdọ̀ máa dùn ẹ kó kó rẹ lọ kó sì láì máa wélé níbo náà ti wọ́n kíní rádàdà yìí wá sọ́ọ̀fẹ́ tí sọ̀rọ̀ tá à ń sọ ni sọ́ọ̀tì ẹ̀sìn bẹ́rẹ̀ ni àbúkọ́là wèrè iṣẹ́ tó yẹ kọ́ ọmọ sí ewédú ẹ̀ ń kọ́ mbẹ̀. kọ́ mi bí a ṣe ń hùwà kí n lè ra ilé. bàbá ẹ dápọ̀ sáyọ̀ rọ. kí ló ṣẹlẹ̀. adéwálé ọkọ mi mà ti fẹ́ yàwó mi ọmọ sí mari sẹlómi mi ni. ó fẹ́ yàwó mi. kì ṣe bóyá ó yàwó nìkan ọ̀rẹ́ mi tímẹ́tímẹ́ ńlá adéwálé fẹ́ o sọ́ọ̀yà ah. ah. wèrè ni è ṣé dìídì ni ó lọ fọ́ọ̀rẹ́ rẹ̀ yàwó. bàbá kì í sopọ̀ fọ́ọ̀rẹ́ mi nìkan wọ́n fìyà jẹ mí bí mo bá gbé gbánu lé ìmọ̀ gbé bí mo bá gbà ìmọ̀ gbé sẹ́rẹ́wọ̀ mi tọ́kàn yìí adéwálé lọ́kàn lọ́wọ́. Ah! bẹ́ẹ̀ uh-huh. adéwálé kàn ọ́ lọ́wọ́. ní lọ́kàn mi lọ́wọ́ o ṣe rí wíńsì tí mo lè yìí mo bá ilé sí orí ọgọ́ mi bó ṣe gàrí adéwálé náà lórí ìlú apá mi kan díẹ̀ ló kù kójú òní kejì ọ lọ sí. ẹ wọ ọkùnrin ọkùnrin dé o ọkùnrin dé o ó dà kí lọ fẹ́ ká ṣe. ṣé wàá rí tí mo fẹ́ báyìí pátápátá làwọn ọmọ yìí mo báyìí láì dẹ́tẹ̀ ojú àfọ̀fọ̀ tán bàbá ìjà dálẹ̀ ah, ah. ilé tí mo fọwọ́ ara mi kọ́ Baba, ọ̀fẹ́ wo. ọ̀fẹ́ wo bẹ́ẹ̀ni ọ̀rọ̀ rẹ yé mi dáadáa. adéwálé ṣe yìí tán. bẹ́ẹ̀ni ṣebí ṣebí polówó lọ́wọ́ ní ṣe fẹ́ yàwó kejì ní ṣe ń nà mí bàbá mo fẹ́ wọlé o. ọ̀gẹ̀dẹ̀ tiẹ̀ wogi kòkó ẹ̀yìn tán ó wá lódogi burúkú lẹ́nìí èpo ẹ̀gúsí tiẹ̀ wá dó wa ìjírí fún wa mi. ṣé máa mọ ṣe fún. Ah, ẹyẹkẹyẹ tó bá lóun fẹ́ fi yẹ panu ẹ̀wìrì yóò dà pa fún ìtàkùn tó ní kẹ́yìn má gòkè àlọ́ tó wú tẹ́yìn ní ọjọ́ ni kò sẹ́yẹ kẹ́yẹ tí ń ṣe bí àdán ẹyẹ tó bá fẹ́ ṣe bí àdán yóò pẹ̀jẹ̀ ìyí tó ṣe yìí ìyí tó ṣe yìí yóò rọ̀wọ́ mi àmọ́ ọwọ́ mi sùúrù ni ẹ̀yin gbogbo wa náà là ń gbàdúrà pé a bá fojú ọwọ́ ṣiṣẹ́ kẹ́lẹ́dùmarè má jẹ́ àfẹ́ ìyọwọ́ dànù bàbá mo fẹ́ dànù. ọfẹ́ dànù. nígbà míì tí èèyàn bá di tí ọba dẹ́mọ́rán èèyàn máa èèyàn ó irun pátápátá yóò wá tu sí. ọwọ́ rí iyán ọwọ́ sunké àpàkòrọ́ gbàdo òjò ṣẹ́múlú kúmùlùkù adíẹ́kù ẹsẹ̀ kan ṣoṣo gbè èyí tí ó lọ rè tọ́jú ọmọ ẹ̀ sórí àjà nítorí ikú ikú wọlé awokọ̀ báwo kèrègbò fífó ẹkú àrídànù àrùn wọlé awokọ̀ báwo kèrègbò fífó ẹkú àrídànù ẹ̀yìn ohun tá a ṣe rè. ẹ pé rí rẹ kọjá dé. ẹ ọ ní sọ̀rọ̀ ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi pàmò kù ká tó wọlé ọ̀hún àfi kí n débẹ̀ bóyá lẹ́sìn yìí lè nígbà tẹ àníkẹ́ ẹ̀wọ̀n tẹ́ ní àná. àwọn ò lè wọ́n àyìn ìmú òde lé yín kí n tó wo ọ̀yá yà wà lọ yà máa lọ. ilé tí mo kọ́ mo fẹ́ wò. òun náà ni. ọyẹ ìjà lọ. ọyà ilé ya olùdájọ́ pọ̀lọ́ tó bá tutù awọ ẹ̀ yìí ilé ilé tí mo kọ́ I'll protect my home níbo babe kí ló ń sọ yìí mo mọ tí fíìmù máa parí sí wọ́n yẹn máa fọ́ ni. níbo ọyọ jáde wọ́n ti dàbí omi kálí fún wa dojú kan ó kéré sí ẹ tó lè bá mi jà nítorí pé àti afọwọ́ ọmọ ajá ni fáńjẹ́ afàkàlà ní ti lọ̀gbọ̀lọ̀gbọ̀ afọ́nìbọ̀ bá fà yín lójú bá fọ́ọ̀rì mìlá èyí tí àwọn ẹbọ wá lọ́mọ lọ́rùn ọdún mọ́lá sí ọdún mọ́lá mi ẹgbọ́n rẹ̀ ọ̀lẹ́ níbi lọ́jà ìgbọ́ ọ̀lẹ́ níbi lọ́jà. níwọ̀ ah, yìí kọ́ parẹ́ ṣọ̀gbọ́n àpapà pàápàá jáwéjáwé tiẹ̀ ìwọ àti tani èmi lọ ń bọ́ sọ̀yún ah, ìkó sùn ọ́ láàrin. kẹ́mi sí pọ̀fọ̀ ẹ pa. wọ́n pa ọ́. ẹ pa òun náà. níwọ̀ ìbò ń sí ọ́ ìmúkúbu làwọn balẹ̀ ìlòkulò làwọn mi ọ̀lọ́ọ̀dẹ láṣọ bá gbọ́ ọjà tí sàgẹ́gẹ̀gẹ̀ ajé ọ̀hún ṣẹ̀ṣẹ̀ gbọ̀rọ̀ èyí tí ò ní jẹ́ kí n bí ó ṣẹ̀ lórí mi ṣẹ̀ṣẹ̀ gbọ̀rọ̀ kò ní jẹ́ kí n bí ó ṣẹ̀ lórí mi ṣẹ̀ṣẹ̀ gbọ̀rọ̀ ha. Yeah! Yeah! Yeah! Yeah! ẹ gbà mí àṣẹ pé ẹyẹ tó ń ṣe bí àṣà ògbólóńgbóló lọ́jọ́ yìí. màjẹ́wọ́ màjẹ́wọ́ mo máa yẹ. ọ̀yà jẹ́wọ́. màjẹ́wọ́ màjẹ́wọ́ yé màjẹ́wọ́. ọ̀yà. kàlà wọn wà máa yìí. àfi kò jẹ́wọ́ gbogbo nǹkan tó ti ṣe ń kọ̀kọ̀ mo fẹ́ kó tàn lọ́lẹ̀ sí i ọ̀yà sọ̀rọ̀. yé bàbá ìdí ìṣẹ́jọ́ mi mi lórí ọkọ ni. nínú tó bèrè mo send fifty thousand sí. ṣé wèrè ni ẹni ṣé èyí tí mo bèrè lọ́wọ́ ẹnìyẹn ni ní gbogbo owó ta sọ fifty kilo send to me. Eh, sùúrù mo mọ̀ pé owó ta sọkọ nìyẹn but mo ni kí n tiẹ̀ send fifty thousand naira sí ẹ ṣáà ṣe first time tí mo fún ẹ lówó rẹ̀ gbogbo ìgbà tó bá dẹ̀ ti bèrè owó lọ́wọ́ mi ni mo máa ń fún ẹ bọ́ eléyìí owó pọ̀ lọ́wọ́ mi. ọ̀tẹ̀ ti da. bóyá sọ̀rọ̀ yín sìn nǹkan tó kù tó máa lọ ṣe wà wá gbé megaphone wà á máa lọ from street to street wà á máa pariwo pé ṣé ni mò ń fún bọ̀bọ̀ mi lówó ṣé ni mò ń fún bọ́ọ̀fẹ́ mi lówó. rárá bí nǹkan tí mo mí kàn ní ẹ mo kàn ṣẹlẹ̀ tó fún ẹ pé gbogbo ìgbà tó máa ń bí mi mò ń fún ẹ eléyìí mi ní. mo ti mọ irú èèyàn tó máa jẹ́ ah. a sì wà lójú ọ̀nà báyà àti ìfẹ́ra wa sílé tán wo bóyá ń ṣe ah, o fẹ́ máa sìrègùn lé mi. Ah, o mi sìrègùn eléyìí tó ń ṣe nǹkan ìrègùn kọ́ lọ mi mi nẹ bẹ́ẹ̀. kò sí problem má wọrí ọpẹ tí ẹ ṣe wà o ti ń lose me already man ah, o ti ń lose me. jọjọ torí Ọlọ́run má bínú má bínú yá má bínú mo ṣe mistake sọ ni. ok kò sí wàhálà. ó yá ní sori ah, fifty thousand kó tó padà dé. o fẹ́ fún mi lówó nǹkan ló tó fẹ́ fún mi. ẹ eh, kò sí problem náà kí ọyá mò ń gbọ́ fifty thousand tí mo fún ẹ eh. kó tó dé máa ti wá sí máa ti wá gbogbo ẹ̀ sí ó máa pọ̀. kò sí wàhálà èmi ti ń lọ báyìí mo tiẹ̀ ti ń kúrò nílé ibà. àjọ má kúrò mo máa wá fún ẹ. ẹ kò sí wàhálà jẹ́ ń lọ lọ kí n má fẹ́ lẹ̀ ok ó di jọ́ tí n bá tó rí owó yẹn tó ah. complete ìjọ ẹ̀rọ máa padà tó lórí mi. mo máa wá mo máa mo máa pè wọ́n máa bá mi wọ́n máa ẹ bí mo sí wọ́n máa bá mi wá máa gbà lọ́wọ́ rẹ. bí n bá ṣe tètè rí owó sí ah. ló máa determine bí n ṣe máa padà wọlé ilé. ó mọ nǹkan tí mi lè ṣe náà ó mọ̀ mí náà ó mọ̀ mí náà ó sì kí ni ọ̀rẹ́ mi ní ọ̀rẹ́ mi bóyá ó máa wọ́ máa wá fún mi. mo ti gbọ́ ẹ. ah Oh, dẹjọ́ náà ó ń fẹ́ ti lówó Oh, ó John, now. ah mo fẹ́ ti rí owó ìyá o owó ta mo fẹ́ ti rí yaba ẹ̀ ah Yusuf Yusuf ta owó èlé náà ni omi ni choice o náà máa lọ ah. Yeah. Abe. Báwo ló ṣe wọ́n Okay. Yeah, okay. Um, are you? We have a guest. Oh. Ibi <laughs> by. In fact, Mati Jen Logino, my guest. Okay. Ibi by Delomasu. In fact, master bedroom. Amajosu. But babe, o sọ fún mi sister one around me. That's around combo. Miss Ru. Sister. Yeah. Um, Mabin. Um, guest ẹ̀yin. wọ́n ṣe mistake sọ pé wọ́n sọ pé sísá ẹ̀ ó lè bí ẹ̀ ní ibi. ǹjẹ́ kò kún ẹ báyìí eléyìí tí mo fẹ́ kó gbọ́ tí mo sọ fún ẹ òun ni pé I have a guest inú ìlà máa sùn inú ilé yìí and master bedroom àfẹjọsùn. bedroom mi ni màá sùn ṣó ya wèrè ni ṣó rí ẹ pèsè ṣó ya wèrè ni kí gbogbo eléyìí mi wá sí mi báyìí mi ìsọ̀rọ̀ ó wá sọ pé máa sunu bedroom tèmi ní master bedroom ilé tí mo fún ara mi gbà ṣé wọn ló gbà lè fún mi ó wá sọ pé ó ibi ibẹ̀ lẹ́wà sùn ó náà lánàá oṣù ó ń pè é ní babe ṣé orí ẹ pé ṣáṣẹ́ iṣẹ́ tó yà wèrè ni. àbúrí ẹ dá àrùn ní bèbè oṣù wo ló ń pè ṣé ìwọ wọn lo ní bèbè. Ah, ah, stay out of it ah. <laughs> mo ti náà ti mọ̀ ọ́ àwọn ìwà burúkú náà wà lọ́wọ́ ẹ̀ àwọn ìwà yamayama o ṣáà ní sùúrù. mo ní àlejò a ní guest o wá choose láti embarrass mi wájú guest mi. correct. ṣé o bẹ gbọ́ àwọn ìwà yamayama àwọn pálapàla tó máa ń wù mí ṣé o bẹ́ẹ̀ babe kì í ṣe bẹ́ẹ̀ náà ìgbà tí ẹ̀yin méjèèjì wọlé mi ti ẹ̀ sọ̀rọ̀ ó dẹ̀ ń pè ẹ́ ní babe babe ó ti yé mi ó ti yé mi ọ̀rọ̀ ẹ àparí iṣu ni torí gbogbo ó gbẹgbẹ́ tí wọ́n àwọn ìwà kan tó bá ti wù àwọn ìwà yamayama tó wà máa bẹ̀bẹ̀ ilé ti tó lọ ẹ má wọrí ẹ má wọrí. ó gbé ẹgbẹ́ èbù ni mo ṣe pé à. ẹrù mi kíni kíni kíni ìwà àti tani níbo. kì í ṣe bẹ́ẹ̀. èmi. ní wọn bá tiẹ̀ ní kẹsùn gẹ̀ẹ́sù mi mi lẹ́dẹ̀ sùn yàrá mi kó má gbàlejò wọ bẹ́ẹ̀ dùn. sórí obìnrin sọ̀wọ́ ànùkò ó lóun ò lórí ọkọ ẹ má máa gbé pẹ̀lú ọkọ gbogbo ìwà tí ọkùnrin bá wù á máa lámójú kúrò ní á máa ní sùúrù àwọn ọmọ tó wúre ẹgbẹ́ àti òní jọ wà ọlọ́run àlejò wà torí ìwà yamayama wà lọ́wọ́ ó pọ̀ lọ́wọ́ ẹ̀ gan. ó yẹ má bínú mo ti lámọ̀jú kúrò ó ṣe bẹ́ẹ̀dúrúmù ṣé ti tèmi máa gbà kókó ẹjọ́ sùn rẹ̀. kí ló ń sọ kí ló ń wí lálẹ́ ni mo kúrò nílé. a bínú mi mọ ẹjọ ẹ̀bùn àbẹ̀rẹ̀ yẹn ẹ máa bọ́ bẹ́ẹ̀dúrúmù wa bébì náà. lóòótọ́ ni mi lórí ọkọ àmọ́ síbi tó tiẹ̀ nílò tó lórí ọkọ kò mọ wúlò ẹ. <laughs> ẹ wò ẹ sáà máa ń gbádùn ara yín ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ kú gbádùn ọmọ fẹ́ jísà yín ẹ bẹ́ẹ̀ mo fẹ́ jísà yín. jísà mo fẹ́ jísà. <laughs> ẹ̀yin ọ̀rẹ́ mi ọmọ mo fẹ́ jísà yín jísà yín. yẹyẹ ìfẹ́ oh, mo fẹ́ jísà wa. ẹ náà ni jísà. ṣé <laughs> ẹ mọ mọ́tò tí tí wọ́n ń ṣe báyìí tí wọ́n wà ráǹdì rẹ̀ báyìí. Toyota nìyẹn. tí lógo máa ń wà mọ́tò báyìí. Toyota nìyẹn wọn kò ti bẹ́ẹ̀ sí yàtọ̀ sí yìí. Mm, Toyota ló sọ ọ eh. ti eh. ọkọ mi ló ń ra mọ́tò fún mi. Ah! bẹ́ẹ̀ ni. Venza. Eh, kọ́dà ń gbà tí ó lóun ọ̀rà ó ní mílíkọ̀ kan ní tù àti sẹ́rù. venza nìyẹn. ah sídi. no um, lexus ló ń sọ yẹn o. Ah, mílí mélòó ló pè. tù àti sẹ́rù. sídi. Hmm? twenty million ló ń sọ yẹn. ẹyin eh, náà ni náà ni mọ́tò tó pè gan lọ sọjá ni. rs three fifty ló fẹ́ ra jíìpù ló fẹ́ ra. ìní ìní eh, tí ọ̀gá báyìí. sídi ìwọ náà. bẹ́ẹ̀ ni ìtọ́kọ̀ mi ló fẹ́ rà fún mi. sídìí o mà lórí o. Hmm. kódà ọkọ̀ àbárí rẹ̀ ni pé sáà kó mo sọ fún pé mílíọ̀nù kọ̀ọ̀kan lọkọ̀ mi máa ń fún mi lọ́sẹ̀ méjì méjì tẹ́lẹ̀ àmọ́ ní ìsìn ló wọ́n sọ di mílíọ̀nù márùn márùn. ṣé ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ àbí monthly. ọ̀sẹ̀ méjì méjì. every two two weeks. sọ́kọ̀ ẹ ṣoògùn owó ni ṣóun wáyé nìyẹn. Ah, àkọ́kọ́ mi ò ṣoògùn owó ó ní mọ́dájọ́ mọ́ ni gbogbo àjọ tí mò ń dá ó ní lọ́ọ́ gba gbogbo rẹ̀ ni pé wọ́n mọ̀ fún mi ní àwọn owó bẹ́ẹ̀ ni ah, kódà mo ti ṣe tán bí ṣe mọ̀ ra àwọn góòlù àwọn oríṣiríṣi ó tún wá dé àìmọ̀ àwọn makeups tí mo máa ń ṣe eh, ó ní pọ̀ fáìn dáadáa mọ́ pé eh, beauty by icons. beauty by icon. Eh, ní pé ah, kó wá kọ́ mi ní makeup bó wọ́n sanwó fún kó wá kọ́ mi beauty by icons. beauty by icons. Ah àwọn big girls ló ń ṣe makeup lọ́wọ́ lédi yìí. ẹ ẹ nu. ìwọ náà wà ní ẹni tó ń ṣe makeup. ah yín wọ́n ṣe makeup gidi. ah sídìí orí lọ. níbi tó wà àwọn àmì àrí rẹ̀ ni pé ọkọ mi bá dé tí n bá sọ pé mo fẹ́ jẹ nǹkan kan yóò lọ. ọ́dísì ọ́dísì mi. ọ̀rẹ́bìnrin ẹ̀yọ́gún owó ṣe ń ṣe wọ́n. bẹ́ẹ̀ yẹmísí yẹmísí bó o ní sẹ́lẹ̀ òní gbogbo rẹ̀ the world dey fine the world dey go everything fine. <laughs> omi pe iṣẹ́ ọ̀nà oh, ni. mo ní sẹ́sẹ́ ń lọ lónìí sí gbogbo rẹ̀ balance. oye mi you beautiful. ya ya ya. ipò fine o. <laughs> ẹ wo the difference the woman the woman drink gbádùn. ṣe ṣe kàtí ìlú mú dáadáa ẹ ṣe ọgbẹ wà kó tó lọ ẹ ṣe ọ. ìyá ọkọ mi we too dey get we too dey get we give am the money this one the money this one the money ah. ìgbìmọ̀ lọlé wọ́n máa mọ́wó lọlé fẹ́ kẹ́ bá fún wọn ní owó. ẹ wò ó sì di mo ṣe fún ẹ ní two million naira náà. owó mi nù àjẹmọ́nà mi ni àwọn ọ̀rẹ́ mi wọ́n wá kí mi wọ́n á wò pé kí àwọn náà kí wọ́n gbádùn the money owó ọkọ mi. nítorí ẹ ti ẹni mo ṣe ń ṣiṣẹ́ ní anyways eh. oh, mo máa fún yín ní two hundred thousand. Ah, ṣe ti bọ́bá ọkọ mi lóun ó fún yín ní méjì méjì ẹ̀yin ẹnì kọ̀ọ̀kan. ìjọba kan fẹ́ mọ. ẹ̀yin ò ṣe rí ètò ẹ̀mọ̀ kan tó ṣẹlẹ̀ sáà. wọ́n ṣe èbò sí wọn ẹ̀yìn gbọ́n tó ń ṣe èbò. ọ̀rẹ́ mi ti wòye fún wa gan-an ah, sọ̀rọ̀ yín dáadáa ẹ wo òkè báyìí lè máa lọ. àní àní ṣé wàá rí àárín méjèèjì wọn máa gúnrégé ní. àmín èṣù bí èèyàn kò ní wà rárá kẹ́mi ló kẹ́mi ọ̀sẹ̀ àmọ́ kẹ́mi ah, ó ti fáyìn láti kékeré. <laughs> ṣe rí nǹkan tí èèyàn understand ni pé bí mo ṣe wà yìí nítorí ṣéde ni mo ṣe ń ṣiṣẹ́. bẹ́ẹ̀ nítorí ìrìn ni. tí ẹ ní pé kó jókòó kó wà relax kémi bó síta kí n ó sùn kí n lè tẹ̀kẹ̀ ìyàwó mi. Ah, ẹ bẹ́ẹ̀ bí sè di ekolo ekolo lọ́wọ́ mi jẹ eh, noodles. should I be to prepare it. ìfẹ́ kọ́ ọmọ bá ń sìn ọmọ ìfẹ́ ata mo fẹ́ kẹ́ bá ń ṣe bí ẹ ti máa ń ṣe fún mi. is that what you want? o ti ń sùn yé wo ipe ẹsùn ẹsùn fún mi jọ. inú wọn tí mo kàn fẹ́ indomie ni. ẹ o sì yé <laughs> mi àwọn olórí àti òyìn ẹ jọ ẹ bá mi máa bá bíbí mi oh, sọ. you look beautiful. you sure wa wa okay. you are fine. <laughs> I will be back in a jiffy. ẹ ṣe kí ọkọ bá fi edé sí o. with cat catfish. yà. Yeah. All right ayékáyé ló ń jẹ yín o. nígbà ni màmá sọ pé ìfẹ́ kọ́ mi ọ̀dọ̀ wa kọ́ bá ń dáná ọkọ mi wà ní òun ni òun ó sè fún mi nígbà tó bá sè fún mi tán ó ní kíní kan oúnjẹ orí bẹ́ẹ̀dì ni wọ́n máa ń pè. lójú mi pa gbégbèsè is. breakfast nìyẹn ọkọ ẹ ló máa gbé breakfast wá fún yìí. ah sídi onílọkọ. ọmọṣẹ tó góòdì sílẹ̀ ni. sídi onílọkọ sọ fún wa àbá ṣe fáìn tó tá a tẹ tá stand out yìí àárín nǹkan kan tó. ọba gbé wa máa gbé wa jùlẹ̀ ni. ẹ lè rí náà. o ò ní rí kì í ṣe pé bóyá ilé ẹ̀ ní rọ́kọ àmọ́ kọ bíi tèmi ilé ẹ̀ lè rí. ọlọ́run ajẹ́ ọlọ́run ajẹ́ àárọ̀ ọkọ tó máa dájú irú ọkọ tiẹ̀ lọ ilé mọ̀ ah, ah. ọkọ tí ó ní ká pọ̀ iye ló ń yẹ ni tí wọ́n bá ní tèmi bá ní òun ló máa jẹ́ kọ́ rẹ̀ dùn. ẹ má sọ òwe ọmọ láyé yín hmm? kárìn ká pọ̀ ìyá ni kó bá yẹ. gbogbo ìgbà ní sídìí máa ń kọ́ńplé fún mi pé ọkọ òun ń cheat pẹ̀lú gbogbo nǹkan tí bíradé òun wá rojọ́ fún mi pé wọ́n cheat láìka wọn insecurities tó ń bàjà ló fa gbogbo eléyìí. tèmi wọ́n tètè yìí èwo ní jẹ́ tèmi. Ah, a ní mo ti bẹ́ẹ̀ tẹ́lẹ̀ mo ti bẹ́ẹ̀ tẹ̀lé mo ti bẹ́ẹ̀ ṣọ́. tẹ́lì ní jẹ́ tẹ́lì. Eh. Ah, yóò sí ọ̀rẹ́ mi o. ibi tí mo tẹ́lẹ̀ dé ibi tí mo ṣọ́ dé itri ni. wọ́n tèyí tì. itri itri. kí ni jẹ́ bẹ́ẹ̀. ibi tó ti ń ta oúnjẹ ilé oúnjẹ. ah sọ ah! wọn pé ọkọ mi adéwálé ó fẹ́ràn oúnjẹ oyè ibi ń pa ni ó ti lọ jẹun. kí ló ń sọ kí ni mo sọ kí ló ń sọ mo lè yàn lọ sọ pé ó fẹ́ràn oúnjẹ ṣé wọ́n mọ̀ kàn tán ṣe ní itri ni oya ní itri ta ló máa bá wọn dáná. obìnrin ni ó sè oúnjẹ. obìnrin ló ń sè oúnjẹ hmm. oúnjẹ ta ni ọkọ ẹ ń jẹ. oúnjẹ obìnrin. kí wàá ní mí nìyẹn ṣé sítì náà ní jẹ́ itri ni. ẹ ah! náà. ọ̀ sọ fún mi ebi tọ̀ sọ fún mi pé ẹni bá ń ṣe sílẹ̀ wọ́n ń pè sí tì. ẹ tó bá jẹ oúnjẹ ní tì náà tó ń jẹ oúnjẹ obìnrin chiti náà ni chiti ni. ọ̀daràn ṣé ichi ni ó gbọ́kọ́ mọ́ ẹ lọ́wọ́ báyìí. ichi ni ó gbọ́kọ́ mọ́ ẹ lọ́wọ́ ichi ni kò sí ichi ló ń fi ìdọ́kọ̀ ẹ báyìí tọkọ ẹ bá ti tọ́ bá ti dáná tán ichi àwa gbé sílẹ̀ ẹnu pé gbà jẹ́. o sì rí nígbà tí tí n fi ìdí ọkọ mi. àmọ́ rí náà mi ṣe ní rí ichi yẹn tún gbọ́ english ó pọ̀ sí gan. ah ah ọ̀daràn <laughs> ẹ̀sìn. wọ́n sọ pé ó láìpẹ́ oúnjẹ ọkọ̀ fẹ́ràn oúnjẹ. kí ni ṣe báyìí ṣe jèèyàn wá gbọ́kọ̀ ní abala jò náà yìí sì fojú adéwálé kọ̀ọ̀kan yàtọ̀. good yẹn dà kó tó dá nìyẹn. itri sì fẹ́ gbọ́kọ̀ mi. itri itri ló fẹ́ gbọ́kọ̀ ẹ̀ ó tiẹ̀ ti gbá ni. ah abalajọ náà abalajọ níjọ ọmọ fẹgbẹ kan mo ní adéwálé ọyá ọ̀nà tirẹ̀ o. tirẹ̀ o yẹn ni. inú mi lọ́wọ́ irun bí mi lọ́wọ́ báyìí. ní sùúrù. ní sùúrù. ọlọ́run ni ọmọ bá ń sọ mi. oúnjẹ ó dùn ó mú oúnjẹ sọ rẹ. ọmọ pọ́bìnrin ni mí mo lè jóúnjẹ obìnrin mo lè jóúnjẹ obìnrin. <laughs> Hmm. Ah, Adéwálé orí mi wò bí ìran. Nǹkan tó jẹ́ kí n da ọgbọ́n tí mo dá ní gbogbo àwọn ọkùnrin tí mo máa ń fẹ́, èmi ni mo máa ń náwó fún wọn, èmi ni mo máa ń fowó rà wọn. Pẹ̀lú gbogbo ẹ̀ náà, wọn ò fi fẹ́ràn sí mi, wọ́n máa ń ná mi, wọ́n máa ń cheat. Àmọ́ tó bá pẹ́ mo ti ẹ̀rí ọkùnrin bíi ọkùnrin Déwálé, mi ò mọ ètò bá cheat. Àmọ́ wọn cheat wọn jí sídì gangan ni òun ni onítẹ̀lọ́rùn ìgbà tí mo dẹ̀ rí pé òun ò mọ tiẹ̀ lọ ni mo ṣe ní kí n ṣe bẹ́ẹ̀ kí èmi lè mọ̀ wọ́n lóun ọdún. ìgbà tó ti pè mí mo ti bẹ̀rẹ̀ ṣe lórí ọ̀rọ̀ yìí àbájáde rí wọn òun ló wò lọ́wọ́ mi abẹ́mi gangan. ẹ wo bàbá imú bẹ máa pè ní ẹ máa gbé tẹlifíṣàn wa tẹ máa pè tí máa rí bíbá ẹ dẹ máa mú kíní ìwò yẹn má fi bá sọ̀rọ̀ bíbá tó máa gbọ́ ẹ bàbá eléyìí máa pẹ́ ẹ bá ń pè kí n wò báyìí kí n sọ ọkọ tí mo fẹ́ kí n sọ fún báyìí kó gbọ́. ọmọdé máa ń ṣe wọ ọmọ yìí èmi ṣoògùn fún ọ ọ ló máa pẹ́ gbọ́nà kí ló fi mí pè náà ṣé wọn ò pé ta bá pè rẹ̀ jáde nínú bí ẹ ta fẹ́ pè padà pè jáde ńbẹ̀ ni tí wọ́n fẹ́ pọkọ tó fẹ́ fẹ́ ni. ara mi pa ẹ. kí ń ṣe mi ni àbúrò tí bá mi ṣe bọ̀ lákẹ́yìn wá má bínú. yé mi sí pàdé ń bínú o. mo fi pé máa fast ni ẹ má bínú bàbá. gbà lọ́wọ́ mi jọ. ṣe gan ni. yá sí lẹ́ẹ̀mẹ́ta. ẹ ṣé kí n ṣe àbí. yá sí <sighs> <sighs> <sighs> bájábájí. bájábájí. àfòrè yín ṣàṣìyàn lálá a fi òréré sá sí àlálá. a fi ọ̀rọ̀ eré sísá ṣe àlálá. a fi ọ̀rọ̀ eré sá ṣe àlálá. bẹ́ṣin bá jí. bẹ́ṣin bá jí. a fi ọ̀rọ̀ eré sá ṣe àlálá. a fi ọ̀rọ̀ sá ṣe àlálá. wálé o. wálé o. ọ̀rọ̀ èmi yẹ́mi sí ni kò máa fi ṣàlálá látò ní lọ. ọ̀rọ̀ èmi yẹ́mi sí ni kò máa fi ṣàlálá látò ní lọ ìfẹ́ mi ni kó wà lọ́kọ ẹ o. ìfẹ́ mi ni kó wà lọ́kọ ẹ o. o gbọ́dọ̀ tún nífẹ̀ẹ́ lómi mọ́ yàtọ̀ sí èmi yẹ́mi sí. o gbọ́dọ̀ tún nífẹ̀ẹ́ lómi mọ́ yàtọ̀ sí èmi yẹ́mi sí. ẹ ò kárí. ṣòwárí bó ti wà ń ọ wàá ṣì tó bá wọ́n kọ́lé sọ́dọ̀ wálé tó bá ti dọ́dọ̀ rẹ̀ rí dájú pé òun nìkan ṣoṣo ló fi bọ̀ lọ́wọ́ tó bá ti fi bọ̀ lọ́wọ́ iná ti mọ́ ọ. ẹ ẹ bàbá ẹ jẹun lè fi pa wọn láti bí kí n máa lọ kí n lọ bọ̀ lọ́wọ́. ẹ ó parí bó bá ti yé kó ti yọ rẹ. mo lè lọ ṣẹ̀ṣẹ̀. ó ti parí nù. bàbá ṣebí kò affect driving still. kò kójú kò dání. ọwọ́ ni. ẹyin ọwọ́ ni ọwọ́ ni ọwọ́ yẹn méjì pàdé ọtí iná ti mọ́nu. ọkọ̀ kárì ẹ ṣe ṣe bí ṣe ní kò ṣe o. mo ti gbọ́ bàbá ṣé ti gbọ́. mo gbọ́ o. àṣejù gbọ́ ń bẹ lára wọn ìgbà táwọn abẹ́sẹ̀ kọ́kọ́ tó ní ká ọ̀pọ̀ èèyàn pa ara àgọ̀nà. Oh, come in. Uncle Ali. Ah, Yemisi, yes, how you doing? I'm good, and you? Fún ọ̀pá. ṣe báwo everything. oh my goodness come back oh my goodness. ṣé o kì í. beautiful Kelton oh my goodness. ṣùgbọ́n ló jẹ́ kó máa pè ní take me to mama. Ìsà. mo fi pé o ní nǹkan kan tí mò ń ṣe ní kọ̀kọ̀ bí olóbìnrin kan tí mò ń bá sọ̀rọ̀ òun rojú ara ẹ̀ kiri pàpàpàpàpà and you know I love you so much. love you too. ọmọ ìpè mo nífẹ̀ẹ́ àtọkàn ni mo ti nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́ gangan ni ṣùgbọ́n ẹ̀yin obìnrin tẹ́ bá wà tó jẹ́ pé ẹjọ́ ara yín ẹ máa máa tó kiri ni ọkọ yín mọ̀ ṣe kò mọ̀ ṣe you are not confident enough àfi kẹ́yọ́ bọ̀rẹ̀ tẹ́ fẹ́ sọ fún tó máa wá kọ́ yín bẹ́ẹ̀ ṣe máa gbèsè ayé yín àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé àwọn gan wọn ò tí ì mọ bọ́jẹ́ fẹ́ rìn gbèsè ayé tiwọn are you happy now. Ah! ọkọ mi ẹ wo ẹ má bínú ẹ ṣé ń wo mi kì í ṣẹjọ́ mi ọkọ mi adéwálé tí mo lẹ́gbẹ̀ẹ́ nígbà tó ṣe pé ẹ̀yin náà ti fáyín jù ẹ ga ẹ tún fáyín ẹ sì mọ̀ pé mi àwọn yẹn máa ń pè mí olójú rúgà náà ni pé ojú kan ni olúwa rẹ̀ ni pé mo tún máa ń sọ èdè pé ń gbé èbò dáadáa mo sì máa ń rí báwọn ọ̀rẹ́ sí máa ń fún lálùbáṣe pé kẹ má kẹ má fẹ́ mi pé kẹ fẹ́ lòmíì mo wá wò pé n tó fi lè mú yín tẹ́ fẹ́ mi ó nídìí bóyá ẹ̀kàn fẹ́ fi mí ṣe interior decoration lásán tí màá wà ń lé sẹ́wọ̀n pàwọn ọkùnrin kan bẹ wọ́n bá níyàwó wọ́n fàìn wọ́n fàìn gan gidi wọ́n wà lọ fọmọ gan tí ò fàìn wọ́n lọ fẹ́yàwó síta wọ́n máa ṣe sìnà wọ́n kàn fi yún ṣe ìyàwó ilé pé ilé ló fi tì mo wá wò pé bẹ́ẹ̀ ṣe fáwọn pé à ah, bẹ́ẹ̀ ṣe fáwọn ẹ̀ lè wà kẹ́ẹ̀kan máa fẹ́mi ràn kẹ́ pé ó dá lójú pé yà síta olórí ibu kámẹ́rà tí mo ní ọmọ sọ yín náà rí ìmọ̀ para rẹ̀ ní sọ the camera you are you are sit my husband. wo mi ohun tí ò yí ọ sí dí ó pọ̀ ju èyí tó yí ọ lọ. ẹranko kan wà tí wọ́n ń pè ní ẹ̀gà ẹ̀gà ní ń fẹnu ara rẹ̀ kọ́lé òun náà ló sì ń fẹnu ara rẹ̀ túká nígbà tó o wá bá mi ń pé bàbá mi o mo ṣàníyàn ìgbẹ́jọ́ ẹ wá gbà mí o ẹ wá bá ń túlé mi kí n wá mú oògùn tó ju oògùn lọ kí n mọ̀ dọ́gbọ́n sí báyìí kí n wá dúlé ọ̀hún ṣé kò ní dàbí ìgbà pé o fọwọ́ ara rẹ kọ́lé o sì fọwọ́ ara rẹ túká. ọmọbìnrin ẹ máa ń lò tọ́ mo lọ bá wọn pé létí mo wọn bá wọn dà. no relationship is perfect kò sí márèèjì tó perfect láyé bí èèyàn bá ń ṣe boyfriend and girlfriend gan kì í perfect but if we love each other together we can make our imperfections to be perfect ẹ̀mọ́ kì í ṣe ti yín ẹ kì í ní sùúrù wọ́n ní àwọ̀tẹ́lẹ̀ ẹni tó bá dọ̀tí jù inú ilé ara ẹni láti fọ̀ àti wípé inú ilé ara ẹni láti jèkúté onídodo ohunkóhun tó bá ti ń ṣẹlẹ̀ nínú márèèjì tẹ́ ẹ ti lè fẹ́ra yín gẹ́gẹ́ bí ọkọ àti aya ẹ gbọ́dọ̀ máa sọ gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ nínú márèèjì yín ẹ gbọ́dọ̀ máa sọ fún ìyọ̀ǹda èèyàn tó bá súnmọ́ bí ìṣòhun o gbọ́dọ̀ sọ̀rọ̀ ìgbéyàwó rẹ̀ ọ̀rọ̀ inú ilé rẹ̀ o gbọ́dọ̀ sọ fún un ìwọ náà wò ní ìsìn tó lọ rè gbé ẹjọ́ fọ̀rẹ̀ ọmọ yìí pé ajẹgbodò ń wẹ́ni kúnra ni ẹ̀wọ̀ ò sì sọ pé òun ò kún kòkò àwọn èèyàn tí ń bẹ́ǹdì ẹ̀ ní òjẹ́ ọ̀rẹ́ ẹ máa fún ẹ ní bad advice ni àmọ̀ràn tí ò dá ló máa fún ẹ kò sọ́gbọ́n nítorí alákàrà kì í fẹ́ kẹ́nìkejì ò dín eléyìí ó kọ́wọ́ náà lọ́gbọ́n mọ́ ṣerú ẹ̀ mọ́ o a kì í sọ̀rọ̀ relationship ẹni síta àti ìwọ náà tọ́ lórí ọkọ tọ́ wá bùnìbùnì tó o fẹ́ ní kéjì tó o fẹ́ dì kẹta tó o gbòkó aláwo lọ ìtọ́ ṣe yìí náà ò dáa. ayé rẹ̀ ò lè dáa. Hmm, wọ́n sì pè fún wọ́n sì pè fún ó dá ìkorò ọ̀dà sínú ilé aláyọ̀ tọ́ ọ wá rò pé ohun tó yẹ òun ni pé kọ́ ọ fagídí gba tí ò tọ́ sí ọ. ọ̀rẹ́ rẹ̀. ohun tí wọn náà ṣe ò dáa ó wá ń jẹ́ kí Sídì máa sáré àjàkájù nùgbò lákàtàbó kódà tó bá tiẹ̀ wá rí bẹ́ẹ̀ tọ́ lórí ọkọ̀ a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nú ayé ṣèbí ń ṣe ló yẹ kó o lọ sọ́dọ̀ pásítọ̀ tàbí kó o lọ sọ́dọ̀ àfà tàbí kó o wá sọ́dọ̀ ọrú àwa yìí kábẹ́ ṣe oríṣiríṣi nǹkan àmọ́ tí pásítọ̀ tàbí àfà bá ní kẹ́ ẹ gbà wẹ̀ ẹ sọ pé ẹ lè gbà wẹ̀ ulcer patient ni mí káyé tiẹ̀ náà lè dàní ìtọ́ àní kò mọ̀ sí pé wò ó sórí ìtòṣẹlẹ̀ yìí àwọn òkò ń bi lọ gbogbo ẹ̀ pátá ńlá. bàbá ẹ má ẹ má sì lọ́mọ sọ́ra yìí ẹ dákun. délẹ̀. bàbá ẹ má sì yá mi sí yá mi sí gbọkọgbọkọ. wẹ́ẹ̀ mẹ́rin olórí ibú kámẹ́rẹ́sì ọ̀yá ìta ẹ bá rí tó lórí burúkú ọmọ ìfojú rẹ̀ ní ìka bàbá ọmọ yìí kò lóun ọ̀pá ẹni ọjọ́ kan ló fún mi lọ́rùn ọmọ yìí iṣu àbíta iṣu àbíta the woman you iṣu àbít mi. èmi nù ẹ. iye the girl. pẹ̀lú owó mi yìí. di oògùn tí ó ṣe ẹ beat you beat me. bíbí. kọ́dà ẹ̀ wojú padà ní àmì òyìn ìró tẹ bèbí. a ti dúpẹ́ lọ́wọ́ Elédùmarè kò jù báyìí lọ. owó yìí mo fi nù ẹ. Ah, ìwọ ló lù ú. the girl ó ti tó ó ti tó ó ti tó ó ti tó. má fọwọ́ kàn ó má fọwọ́ kàn ó àní rọ́mọ domestic party. ṣe bẹ́ẹ̀ mọ dádì. ẹ ṣe àwọn ẹ báwọn ní rescue team tí wọ́n á rí tẹni wọn gbà tí ẹ fún lówó. dáná oṣù tó àwọn ẹlẹ́jọ́ òṣì onítàn bú mo bèrè ẹjọ́ lọ́wọ́ ẹ̀ ṣó mọ̀ wọ́n ni mo bèrè. ẹ mọ̀ mọ̀ wọn. so o mọ̀ wọ́n lóun rojọ́ òṣì o ti mọ̀kọ mi o ṣáà mọ̀kọ mi oko. gbẹnu sàn ọkọ mi ni lórí dúró ajá mm. this is my husband now. Ah. mr <laughs> sonobi ibi pleasure to meet you. ìyàwó oṣù tó ń jáde ẹ wo dálé over to you nǹkan tí mò ń sìn nínú létà rẹ ni gbogbo àṣẹ tí mò ń pa fún yín mo ti kó sẹ́nu ọkọ mi gbogbo nǹkan tí a bá ti fẹ́ láti orí sálárì àwọn ọmọ ọmọ sọ sálárì yẹn eh? tẹ́mi gan bá fẹ́ gba owó àwọn ọmọ máa fún mi lówó. Eh, yóò lè yí sí. excuse me eh, excuse me kí ló ń fẹ́ lẹ́yìn. iṣẹ́ mi. kí ló ń bí mo ṣe máa bò nù mo ti máa bò tí. ẹnu ìwé àbọ̀ àbá nìyẹn gbogbo ayé tẹ̀ ń jẹ òtútù pẹ̀lú mi. ẹ̀gbọ́n tó lọ mí kọ́ rẹ̀ kó lọ pẹ̀trọ̀ wá kó jí owó sẹ́yìn òtútù pẹ̀. kó gbé ah. mọ́tò lọ síbi tí ó yẹ kó gbé lọ òtútù pẹ̀. káwọn ló káwọn pọ́npọ́n géètì lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta kí wọ́n tó ṣílẹ̀kùn òtútù pẹ̀. Ah, ah. tí ṣé ìbá tẹ̀yìn lọ́rùn ẹ̀gbá lẹ́yìn lọ. mọ̀mí mọ̀mí mọ̀mí kó tún sọkọ mi. ó lọ bẹ́ẹ̀ dà eh, bó ṣe rí. ó yà wèrè ni. sorry sir èmi ìgbẹ́ sọ̀rọ̀ ló ń jáde yàn ṣé wọn kò bá dáhùn ló bá sọ̀rọ̀ ni ṣé wọn bá fẹ́ tágbàlagbà bá bá sọ̀rọ̀ yẹn máa ń ṣe fúlàní ṣé wọn dáhùn. èmi omi tó tó ti rú no, tó tó ti wọnú ẹ láti sísìn lọ gbogbo kí tó máa ń kó sápò tó máa ń gbọ́n tó ṣeré lọ sọ́dọ̀ girlfriend yẹn kò sí mọ́ wàá máa drop ps nínú compound dúró lé. tàbí ọkọ̀ náà ni wọn náà. ninety constitution kù ẹ já máa lù lọ bá ṣe lọ. kí ẹ̀yin wọ́n ní o. ilé mi máa bàjẹ́ ilé tí mo kọ́ oníwó ọ̀dẹ̀dẹ̀ mi yọ kó má dàrú kọ́ mi bí a ṣe ń hùwà kí n lè ráyè gbé. ìkùrọ̀ṣà ni alábàákú ẹwà o. ilé tí mo kọ́ o. ilé tí mo kọ́ ó má mà wó. ilé mi má mà dé. ọ̀dẹ̀dẹ̀ mi yóò kó má dàrú. ọ̀dẹ̀dẹ̀ kọ́ mi bí a ṣe ń hùwà kí lè ráyè gbé. bàbá jẹ́ ń fòye ló gbà mí. ìkúrọ̀ṣà ní alábàákú ẹ̀wà. fẹ́mi bí ojú tí fẹ́ mú. fẹ́mi. I love you my baby tọkàntọkàn. kálágbèdá má dé epo sọ́nà wá ilé tí mo kọ́ ni èèmà ọ̀dẹ̀dẹ̀ mi kò ní dọ̀dẹ̀dẹ̀ lómìíràn. I love you baby. Uh-huh.